iṣẹ́ lògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ẹni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ lè lẹ́ṣin lẹ́ẹ̀kan tí o bá gbójúlé wọn ó tẹ́tán ni mo sọ fún ọ apálára ìgúnpánìyé kan báyé bá fẹ́ ọ lónìí tí o bá lówó lọ́wọ́ wọ́n á tún fẹ́ ọ lọ́la àbí kó o wà nípò àtàtà àyà yẹ ọ sí tẹ̀ríntẹ̀rín jẹ́ kí o dẹni tó ń rágó kó o rí bí wọ́n ti ń yínmú sí ọ ìyà ń bẹ fọmọ tí kò gbọ́n ẹkún ń bẹ fọmọ tí ń sáré kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń lọ.